السلام عليكم ورحمة الله وبركاته الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول Mas, Mas não, não, não. China الدين إياك نعبد وإياك نستعين اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أيها المسلمون إن الله تبارك وتعالى أمركم بتقواه ووعدكم بجعل المخارج والحصول على عطاه فقال عز وجل ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب اعلموا رحمكم الله أن الإسلام دين العمل وكما حث الإسلام على العمل الأخروي كذلك حث على العمل الدنيوي بل إذا كان العمل الدنيوي مقرونا بالنية تحول إلى العمل الأخروي فالمسلم الحقيقي يجتهد في أمر الله ولا يتلل فيه ولا يتأخر في مصالحه الدنيوية فعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن القوي خير وأحب إلى الله من المؤمن الضعيف وفي كل خير احرص على ما ينفعك واستعن بالله ولا تعجز رواه مسلم وأمرنا رسولنا الكريم وقدوتنا العظيم أمرنا بالعمل والجد فيه فقال علي رضي الله تعالى عنه راويا عن الرسول صلى الله عليه وسلم أنه قال اعملوا فكل ميسر لما خلق له متفق عليه يعني عباد الله كما أن التفوق في العمل مطلب شرعي أيها المسلمون ولذا فاجتهدوا في أن تكونوا متفوقين في عملكم وذلك بقوة الجودة والرخصة في القيمة والمعاملة الحسنة والسعي في التطوير وعدم الركون في مرحلة واحدة ولذا ثبت عن رسول الله صلى الله عليه وسلم قول اليد العليا خير من اليد السفلى نفعكم الله بما سمعتم ويسر عليكم العمل به اللهم انت الميسر يسر علينا امرنا وانت الموفق وفقنا لما تحبه وترضاه في دنيانا واخرانا والحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد أقبل الله أتي السلام أتي السلام فنبي محمد صلى الله عليه وسلم أي مسلم الأولين أي مسلم الأولين

ilẹ̀ yìí fún pínpín tányányán fẹ́ntẹ́ bá bẹ̀rù ọlọ́run ọba ó lè fún ṣùgbọ́n bá bẹ̀rù ọlọ́run ọba yóò là padà ìbẹ̀rù ọlọ́run ọba yìí máa ń la ọ̀nà fẹ́nìyàn ọlọ́run ọba ló sàdé nǹkan àgbẹ̀ máa la ọ̀nà fún yìí tẹ́ ẹ bá ti bẹ̀rù ìbẹ̀rù ọlọ́run ọba bákan náà ó tún sàdé nǹkan fún wa láwọn nǹkan tá àti ẹ̀ béèrè tàbá àti ẹ̀ ronú kó lè dẹ̀ wa ọlọ́run ẹnikẹ́ni tó bá ti bẹ̀rù ọlọ́run wà máa ń ti bẹ́ẹ̀ yẹn ó fi wá yí pé bójú ilẹ̀ kọ jẹ́ tó bá ti bẹ̀rù ọlọ́run. yálẹ̀ èèyàn dúdú yọ ni o èèyàn funfun yọ ni o lárúbáwá yọ ni o èdè lárúbáwá ni o àgbàlagbà yọ ni o ọmọ kékeré yọ ni o ọmọ yẹn tàbílà. ẹnikẹ́ni tó bá ti bẹ̀rù ọlọ́run ọba yẹjẹ alahu makaraja ọlọ́run ní màá máa ti ní ààrẹ kìíní màá máa sọ̀rọ̀ àlàyé ọ̀pọ̀ tó bẹ̀rù mi. ó yà wípé ayé wà ń bẹ̀yìn a ò lè dé láì rí problem bẹ́ẹ̀ àyíká àwọn bẹ́yìn a ò lè ṣe láì rí ìpèníjà níbẹ̀ tàbá ti rí ìpèníjà challenge tọ́ba ti bójú wa tọ́ba bẹ̀rù ọlọ́run ọkọjá bẹ́ẹ̀ tọ́ba bẹ̀rù ọlọ́run ọba challenge ní ẹni ọkọ̀ ọ̀sùn bẹ̀ ọlọ́run ọba sọ pé yẹ́sì aláhùn máa fọwájà ẹnikẹ́ni bá bẹ̀rù ọlọ́run á fọlọ́ náà báyọ ṣùgbọ́n báwo ló sì máa bẹ̀rù ọlọ́run òun náà ní kọ́kọ́ máa ń jìnnà sí gbogbo nǹkan náà bá ti léwọ̀ òun náà sì ní kọ́ ọmọ tíráì láti gbìyànjú sí èyí bàbá tágbára rẹ bá ká nínú àwọn nǹkan tó wọn bàbá wa láṣẹ. ṣùgbọ́n gbogbo nǹkan tó wọn bá ṣe wọ ló ń dé ọbẹ̀ lọ́wọ́ bàbá o kódà kó kírun jáwọ́ lọ ni wọ́n ti máa ń pa lówe kódà kó kírun jáwọ́ lọ ni wọ́n ti máa ń pa lówe ẹ̀ tó jẹ́ pé gbogbo nǹkan tó wọn bá ṣe wọ̀ wọ́n là ń bá ń bẹ̀ tó wó wọ́n là ń bá ń bẹ̀ bí rìbá níbi ìsìnà ẹ̀wọ̀n náà ni níbi ọ̀rọ̀ pípa ẹ̀wọ̀n náà ni níbi ọ̀rọ̀ ẹ̀yìn wọn náà ni níbi tẹ̀m̀pẹ̀lẹ̀kùn wọn náà ni níbi wàyó wọn náà ni níbi ìdìbì wọn náà ni ọwọ́ lọ bẹ̀rù ọlọ́run ọba ọ̀bẹ̀rù ọlọ́run o ò sí ìrọ̀lẹ́ àbáyọ nù bí ayé rẹ̀. ó fi wá ike àwọn ẹ̀dẹ́ ènìyàn a nílò káyín agbára yìí káyín agbára yìí nù bí ayé wa kí lágbára náà òun náà ní ká máa jìnnà sí gbogbo tọ́ba tí ń jìnnà sí gbogbo nǹkan tọ́ba bá délé wọ̀ yìí lọ́ọ́ mà pé ilé ò ní fún ọ pátápátá ó lè fún tọ́ba sọ fún ọlọ́run ọmọbẹ̀rù ẹ̀ tọ́nà abáyọ fún mi yọ lànà fún ẹ̀ nípa abáyìí òsì ní ìdáwọ́ náà mọ́ láti ẹjọ́ yìí tó sì wà bẹ̀dì sí náà tó sì ọ̀nà abáyọ láti àìmọye ọdún sẹ́yìn lọ́mọ pẹ̀lú ọlọ́run ọba ni bẹ́ẹ̀ náà ni àdéhùn kan tẹ́lẹ̀ lọ́dọ̀ rẹ tó ti bẹ̀rẹ̀ lọ́hùn tó ń pè ọlọ́run lọ́sàn-án lórúkọ ọlọ́run fún mi yẹ́rẹ́ rẹ wò ọ̀bẹ̀ lọ́lọ́run ọba ni wà máa yẹ tẹ́kílá yẹ jẹ́ àlàbò màkàrájà ọlọ́run wọn yà rẹ̀ tó kọ́ mi ní ìlàyà tẹ̀sí. ọlọ́run ní màá pèsè ìjẹ ìmu ìná ìlò màá pèsè ẹ̀fẹ́ sábẹ̀ lọ́lọ́run níbi tí ò tẹ ẹ̀fẹ́ jàrá. ẹ wá jẹ́ bẹ̀rẹ̀ wa léèrè ẹni tó sàdéhùn tí kò fún wa ní nǹkan tá jẹ tá a mu nà tá lò níbi tá a lérò pé yóò ti wá. ó fi wáyé ọlọ́run ní màá fún yín ní nǹkan tẹ́mu tẹ́lò tẹ́nà màá fún yín ní tẹ́jẹ́ expect ìyẹn bí wọ́n yí pé abájẹ́ bíríkìlìyà tó bá bẹ̀rù ọlọ́run ọba má sọ yí pé má retí yí pé iṣẹ́ rẹ nìkan ló wòjú wa bẹ̀ bẹ́ẹ̀ ni bàbá jẹ́ tíyà tó bá bẹ̀rù ọlọ́run ọba má rò pé owó oṣù nìkan lọ́mọ náà wọ̀yẹ̀dùkọ̀ọ̀mù ní àìsíra ẹ̀sẹ̀tì. Nítorí wọn bá ti máa ń gbé àríkì wọn bá bẹ́ẹ̀ ní ọ̀nà méjì ní ìtàbójúrí, tààzà báyìí, ìtàbójúrí mẹ́bẹ̀ ọlọ́run àwọn máa sáré ti pé nìyàn tó ti mà tó ti ẹ̀ ní mọ́mọ́ gbogbo wa o ò sì ní mọ́mọ́ kíkẹ́ ẹ̀ náà ti hàn pírẹ́tì ara rẹ̀ ẹni tí ó lè gbóúnjẹ sínú ilé rẹ̀ dídí oúnjẹ tá a máa jẹ lóṣù kan ọlọ́run lè pèsè fún ẹ ó sì máa jẹ lóṣù mẹ́ta kò sì ní tán bẹ̀. ọ̀sẹ̀lẹ̀ bá fún yàrá Aisha radiyallahu ta'ala anha torí ìbẹ̀rù ọlọ́run wọ̀yẹ̀rù tó ẹ̀sìn sẹ́ni ẹ̀sìn sáà máa ń sẹ́ni bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí Islam gẹ́gẹ́ bí Islam bó ti pa wá láti rí pé ká máa ti tẹ́ àlùkìyàmà ká máa ti tẹ́ ọ̀run bẹ́ẹ̀ náà lọ́kọ́ wá láti ká máa ti ayé o. kódà ìdí ayé mẹ́sì Islam tọ́bajẹ́ mùsùlùmí gidi tó bá Islam dáadáa ìdí ayé tó ń ṣe yìí ọlọ́run sì lè máa kọ́ sílẹ̀ kọ́ pé tẹ́ ọ̀run tọ́ba jà nìyẹn síbẹ̀. for example ìdí ayé tá à ń ṣe nínú ẹ̀ ní ká jẹun ìdí ayé ni nínú ẹ̀ ní ká wọ̀tọ̀ ìṣe ayé ni nínú ẹ̀ ní ká kọ́lé ìṣe ayé ni nínú ẹ̀ ní ká raka ìṣe ayé ni tọ́ ọba gbàgbọ́ yé ìsìlámù dáadáa tí wọ́n bá ṣàlàyé àníyàn tó yẹ kó fi raka àníyàn tó yẹ kó fi kọ́lé àníyàn tó yẹ kó fi ra oúnjẹ àníyàn tó yẹ kó fi ra aṣọ bọ́ọ̀ bá ti wá tọ̀ yìí àbábá ń jẹ oúnjẹ yìí àbábá ń lo káà yìí àbábá ń gbé ilé yìí gbogbo ìgbàkúgbà tó bá ti lu nǹkan yìí wọ́n tún máa kọ́ ní rìwọ́ọ̀dì nínú fáìlì tẹ̀rẹ̀ rẹ̀ sábàbí àníyàn rẹ̀. ìyẹn ló jẹ́ sí pé ẹnikẹ́ni ọ̀gbọ́dọ̀ nínú Islam ọ̀gbọ́dọ̀ kò yan nǹkan ayé tó jẹ́ halal ọ̀gbọ́dọ̀ kò yan rẹ̀ kéré mùsùlùmí òdodo tó jẹ́ mùsùlùmí olówó yọ máa gbìyànjú lọ́sàn lóru nínú ti ayé tó jẹ́ halal torí pé kò ti mà pé ti ayé tó ń tó jẹ́ halal yìí iṣẹ́ ọ̀run ni lọ́dọ̀ ọlọ́run ọba lọ́dọ̀ ẹ̀yin ìyàláyé lẹ́ẹ̀ máa rò pé ayé ní káàkiri ṣùgbọ́n ọmọ àwọn ẹ̀ káwọn nọ́mbà one torí bí àwọn kèfèrí wọ́n mú táyé wọn ò sì ní kankan tí wọ́n lọ jọba ní ọjọ́ ọlọ́run ọba mùsùlùmí ọ̀yà ká mú táyé bá a ti mú táyé kìámà ó jẹ́ ayé tá a mú tó ní ká bá dà níyàn bẹ́ẹ̀ pẹ̀lú bá a ti ní bẹ̀rẹ̀ yìí á tún máa kọ́lẹ̀ wọn ayé pé jáde kìámà là ń ṣe. ẹlòmíràn máa wọ wípé kó láti wá ara sọ ṣùgbọ́n kí làníyàn tó fẹ́ rà pé mo rà lè bá a mọ̀ pé mùsùlùmí ọkọ̀ jà bẹ́ẹ̀ láwùjọ dà wà mọ́rátọ́ yìí kí lè bá a mọ̀ pé mùsùlùmí kì í rún pa mọ́rátọ́ yìí láti wọ̀ wọ́n lè bá a mọ̀ pé ìsìláàmù ẹ̀sìn kíni ẹ̀sìn ẹwà ni ẹ̀sìn ọ̀sọ́ ni gbogbo àtúbà tó bá ti ń wọ̀ wọ́n mọ̀ kọ́ lálẹ́ fún mọ́rátà káàtọ́ dáa jù tí wọ́n jù tí sí lọ́ọ̀lẹ̀ ọwọ́ ń kàn káàkiri ọwọ́ láàrin ní ẹgbẹ́ mo fẹ́ rà mo fẹ́ kó jẹ́ sí yọ ọ̀rọ̀ mi lọ́rùn láti máa fi lọ sí mọ́tálásí láti lọ máa fi gbọ́ lẹ́kṣọ̀ káàkiri láti máa fi lọ sí ibi ọlọ́run ọba bákan náà mo tún rà kí ó tiẹ̀ lé bá a dá báwọn èèyàn náà wípé ah, àwọn mùsùlùmí wọ́n mọ̀ dáa púpọ̀ o ó di àwọn èèyàn wọn àmọ́ owó sẹ́sìn látara rẹ̀ tó bá ní ẹ̀yìn rà òǹtẹ̀ náà wọ́n bá ní gbogbo gbàgbà tó bá ti ń sàjọkọ̀ yìí tó kìkẹ̀ bẹ́ẹ̀ náà ni ọmọ ìgbàlódé wọn sọ̀rọ̀ wọn bá báńkì ni gbogbo nǹkan tá à ń lò láyé sí lọ bíyàn bá jẹun tọ́bálá ní ọdún máa ń jẹun yìí kí ni bá lágbára láti jọ́ sọ̀rọ̀ láwọn ọba dáadáa ọ̀pẹ̀lẹ̀ lọ́dún ọjọ́ jẹ. tọ́ba mú mi tó mú nítorí pé mo fẹ́ mú ah, ah, mo fẹ́ jẹ́ pé mo bá lọ kí júmọ́ kí n dúró lẹ́yìn sàrátì júmọ́ kí n tún ṣe túnà júmọ́ kí n tún ṣe díkìrì sọ́tò káàfì ní tí kàtà sí kí mú à máa dúró mẹ́ jẹ́ kí mú mi ọwọ́ ara omi pure water bóyá ten naira lọ́ra òṣèlú bẹ́ẹ̀ lọ́ba mú ẹnu kó mú mi nì mọ́rò kó mú mi lásán ọ̀jọ́sìn lọ́wọ́ ọba nítorí kọ́ fẹ́ fi omi ìjọ́sìn lọ́wọ́ ọba ní tònípa báyìí àwọn ọ̀nà tá a lè gbà pé iṣẹ́ ayé dídí tí àlùkò yà máa wà lọ́wọ́ nìyẹn àwọn àmà ju ara wa lọ níbi iṣẹ́ ayé yìí látara ní ìyàwó àti ọ̀dàtàn ìwà nípa ṣẹ̀ríà Islam mùsùlùmí gidi yóò mú dúró iṣẹ́ ayé rẹ̀ yóò sì mú dúró iṣẹ́ ọwọ́ rẹ̀ yóò mú dúró nǹkan tí ọlọ́wọ́ bá tàbí sí lọ́dọ̀ nínú iṣẹ́ ayé bẹ́ẹ̀ náà ni wọ́n sallallahu alaihi ànábì ní tẹ́gbà máa yọra yín lọ òun náà fẹ́ sàlàyé alimu'minu al-qawiyy khayrun wa ahabbu ila Allah min alimu'minu ad-da'if ànábì ní mọ́mìnì tọ́lágbára mọ́mìnì tó strong mọ́mìnì tọ́lẹ́kọ̀ọ́ mọ́mìnì tó lówó mọ́mìnì tó nípò mọ́mìnì tọ́mọ́tótó tọ́mọ́ténéní khayrun wa ahabbu ila Allah ọlọ́run ọba fẹ́ràn rẹ̀ ah múmi tó lágbára ọlọ́run bá fẹ́ràn rẹ̀ ju múmi tó jẹ́jẹ́ sí pé àbáyé múmi tó jẹ́jẹ́ sí pé òun kò lọ́wọ́ tálíkà ni àtọ́ rẹ̀ ní máa ń kákò ni bẹ́ẹ̀ náà ni kò rí bẹ́ẹ̀ náà ni nọ́lẹ̀ kankan bẹ́ẹ̀ náà ni sàrà àbẹ̀rẹ̀ ọlọ́run ní ti káàkiri ọlọ́run àdájà àyè sọ́dà tó wọ̀ sẹ́lám ó ní múmi tó lágbára tó pé tọ́yanjú nínú ètò ayé àti nínú ètò ẹ̀sìn ọ̀làgbàrà ọlọ́run bá fẹ́ràn rẹ̀ ju mùmínì lọ́lẹ̀ lọ́wọ́ àwọn afẹ́ jẹ́ mbẹ́ mo bí ọ lè gbà wọ́n yá. sọ́lẹ̀ mú mi lọ fẹ́ jẹ́ àwọn àfáà náà wọ́n máa ń gbọ́ àwọn àfáà jọ lẹ́ńtẹ̀ láàfáà. sọ́lẹ̀ ń tẹ̀lé mú mi lẹ́yìn ọ̀fẹ́ jẹ́ ìjọba fẹ́ jẹ́ bẹ̀ fọwọ́ra rẹ̀ tọ́bajẹ́ tí ọba kù síbi kan ọ̀rà rẹ̀ sí. wọ́n lọ́wọ́ bá bá ti mú ní kankan tó fi máa fi yẹ́ ẹ̀ka alhamdulillah èmi náà ní kú wà kan lọ́dọ̀. àwọn adé ní gbogbo agbára. wọ́n lọ́wọ́ lágbára ìmọ̀ lóò kò fi sàǹfààní ọlọ́lá ju àwọn aláìmọ̀kan lọ wọ́n tọ́lọ́ fún lágbára owó lòó kò fi sàǹfààní fáwọn èèyàn èyí jẹ́ pé àwọn tálíkà mùsùlùmí. bẹ́ẹ̀ náà ni wọ́n mú mi ní jẹ́jẹ́ pé wà ní pòtì kan lu agbára yìí torí pé òbí jẹ́ pé àwọn jẹ́ sí pé wọ́n à ní pòpò kan láyé. bẹ́ẹ̀ náà ni mímọ́ tónítóní mùsùlùmí tó bá ní nǹkan tó dáa tí ó fi sí ẹ̀sìn Islam lọ́sọ̀ọ́ tó sì sí lọ́wọ́ ọba náà ní lóò káyé orí lára rẹ̀ kálíbà àmọ̀ pé bẹ́ẹ̀ ni dáàmú ọmọ sí kíni ọmọ ìjàmbá ọlọ́run ọba fẹ́ràn rẹ̀ ju èyí tí ọ̀gá lọ. ànábì àlè ìsọ́ra tó wọ̀sẹ̀ náà wọ́n ń tẹ̀síwájú pé kí wọ́n bá ti rò yíwé tí mo ní tó wà ní tí ò lẹ́kọ̀ọ́ mo ní tó lówó mo ní tó nípò mo ní tó nígbà tí ọ̀láwọ̀ yìí tó jẹ́ sí kí màmá lọ jẹ́jẹ́ rẹ̀ náà gbọ́dọ̀ àtọ̀ rẹ̀ kákó mọ́ lára báyìí nàám ṣe máa wọ ibi ọ̀rọ̀ yìí wá ànábì wọn fi kú lílé nìkan ẹnu kó ní máa ń lára ní orí ń bẹ lára rẹ̀ ló fi jẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ fojú kéré mú mi ní kankan eléyìí náà ẹ̀kọ́ ni wọ́n ní kẹsẹ̀ break kámá máa wọra wáyé yẹ́s ẹ̀wọ̀n mùsùlùmí náà lọ má fojú kéré ọ̀wà fi kó lè nìkẹyọ̀ ànájú ẹni kọ́ sí ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ẹni kọ́ jẹ́rìí tí wọ́n máa ń sinọ́ nìkan ṣoṣo sí gbàgbé ànágbà muhammad sallallahu alaihi wa sallam bójú ọlọ́wọ́ bá ní o ti tó wa pé orí ẹ̀ lára rẹ̀ ṣùgbọ́n yìí tá a wà láàrin ni pé wọ́n ń gbọ́lá fẹ́nìkan jù lọ ànábì ọ̀wà fẹ́ kí mùsùlùmí ọmọ sọ̀kalẹ̀ ọbẹ̀ káwa mú ní káwa ti kí ni káwa gòkè ọdún àdìdì fún wa ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ọdún bá wa láti ẹ̀ṣẹ̀ ni o ẹ̀ṣẹ̀ ni o ilé ayé ẹwà ilé iṣẹ́ ni ilé ọrùn ilé fàájì. ẹ̀yẹ́mọ̀lù fakulu ló mọ̀ yá sọ̀rọ̀ lè máa fọlẹ̀ fàlà ànàmì gbogbo yẹ iṣẹ́ àtẹ́ni ẹni tí ń tẹ́lẹ̀ wọ́n sábà ní oṣù jẹ́ ẹni pé sáà sọmọ ní múra sí tẹ̀ rẹ̀ ó ń tẹ́lẹ̀ wọ́n mọ̀ rẹ̀. àwọn tíṣẹ́ yóò wà yí pé iṣẹ́ mo ti sọ fún ẹni pé múra sí rẹ̀. àwọn sọ ẹmọra ṣiṣẹ́ o fakulu ló mọ ẹyà sàrò lè máa kọlẹ̀ wàhálà gbogbo yín lẹ máa rọnà tí wọn máa sùúrù sùúrù fún yín lọ́nà tí a bá là fún ẹ̀dá náà ọba ṣùgbọ́n ó ṣe kankan onídọ́lọ́wọ́n ọba ò tí ì fọ̀nà ọ́ ó náà ní bíbélì ọ̀bàjá ojú ọ̀nà ọ̀tọ̀ padà mú mi tánà bí n sọ fún àníyàn sallallahu alaihi wasallam fàkúlù ló mọ yàtọ̀ àrùn ilé máa kọlùkọ àdìsí ní ayé kọfẹ tọlọ wọn fún ní bẹ̀rẹ̀ látàrí àmọ́ láti ọdọ náà ti dà lókè jẹ sí pínú ya wa nígbà tá a fi wáyé wọn pa màláyíkà láti fi kọkọ gbólóhùn mẹ́rin fún wa nínú ẹni wà ẹmẹlì ìṣẹjẹ tá a fi láyé tọ́balẹ̀ nìkan wà àfúnán tí ò sí nǹkan kan lọ mà pé kádàrá rẹ ti wà pé yóò ṣiṣẹ́ òní ò ṣiṣẹ́ nìyẹn. àná mi ni ẹ máa lò wàkùn lóhùn yàtọ̀ àrùn ilé máa kọlùkọ ẹ máa ṣiṣẹ́ lọ ẹ múra sẹ́yìn o gbogbo èèyàn kọ̀ọ̀kan táwọn ọlọ́run bá dáadáa onílà láti fún ní ìlànà tí ó rìn nínú ìgbésí ayé rẹ̀. ẹ̀yìnbálò wàkúlù ló ń mọ̀yá sáré lè máa fọlẹ̀ fàlà. báyìí ni ànábì máa wá láṣẹ. bákan náà nínú hadith nínú ànábì alayhi wa salam wàánu sahih bukhari àti sahih muslim. ànábì ni aliyadu la kọ́ yàtọ̀ sí oníṣẹ́ yòókù ẹni pé ẹ jẹ́ kí ni yọ yàtọ̀ sáwọn ẹgbẹ́ yín ẹsẹ̀ yín kọjá púpọ̀ ẹ jẹ́ kí ni yọ wà lókè kí wọ́n bá ń ṣe competition nínú sẹ́ẹ̀sì àti nínú sẹ́ẹ̀ ìlú ayé tó jẹ́ halal ẹni mú mi ní kẹ́ wà lókè ànàbẹ́ alẹ́ sọ́dọ̀ tó wọ́n sàwọn àlẹ́yẹ́ tó lọ́wọ́ ọwọ́ tó wà lókè khayrun min al-yadi sufla ọ̀dà ọwọ́ tó wà nísàlẹ̀ lọ ọwọ́ tó wà lókè ọ̀dà àjọ kan wà ní ẹ̀rọ náà òkúta ara nìkan ni wọ́n sọ sí ara nìkan àdébìsọ́bẹ̀ wọ́n tọ́ dá kọ́mpìnì kalẹ̀ kọ́mpìnì tó dá sílẹ̀ gbogbo nǹkan tó fẹ́ fi ṣiṣẹ́ kọ́mpìnì rẹ̀ ọ̀hún yín pọ̀ jẹ́ orí tí àwọn tó yín pọ̀ sí látọ̀dọ̀ wọn ìyátulẹ̀ ọ̀hún yá nìyẹn àbọ̀dọ̀ ní fíkò hadith dáadáa ká máa àbójútó sẹ̀ríà ìdíkà máa tún ẹ ní lókálì ìgbà alábìnrin ẹni mú yẹn sára ọlọ́lọ́lá jẹ́ ẹni gba sára bẹ́ẹ̀ ni ànábì líle náà ma ṣùgbọ́n kì í ṣe gbogbo tó máa hadith nìyẹn ilé iṣẹ́ rẹ̀ tó ọyẹ kó ní gbèdéke ìgbà tó fi ń pọ̀ ah, ọdún márùn ni o lẹ́yìn ọdún márùn ẹ káàárọ̀ ọmọ ẹ̀sìn táǹkì wà wọn ká máa ṣe múra wa. àlìyẹ́dùn náà ó yà ọwọ́ wà lókè káyọ̀ rọ̀ mìíràn rẹ̀ àdìsọ̀ rẹ̀ kì í tẹ́jọ́ ọwọ́ sàlẹ̀. wọ́n ní òkè ní káwà òkè ní kẹ́yìn mùsùlùmí ọ̀rọ̀ wà. ẹ má jẹjẹ sí pé ẹgbà wa ẹgbà wa ẹ fún mi ẹ fún mi ẹ fún mi odidi télọ̀ lásán ọbẹ̀ aránsọ àtòwú àtàbẹ́rẹ́ ó ti ẹ̀rọ níjọ́ kan yìí pé abẹ́rẹ́ ìgbìyànjú ìyá mi ṣe kí ni olè pẹ̀lú àtàbẹ́rẹ́ òwú bàbá ti ẹ̀ létí dá tó sùn wọn lọ́wọ́ bẹ̀rẹ̀ ẹ kí ni o ti méjì ní Òṣogbo àìméjì Nàìjíríà méjì Ọ̀ṣun ṣe àlìyẹ́dùn lọ́wọ́lẹ́yà ọwọ́ tó wà lókè ẹ̀yọ́ ìrìnlẹ̀ ẹ̀dẹ̀ sọ̀rọ̀ ọjà àjọ tó wà lálẹ́ lọ wọ́n fẹ́ ká gòkè àlẹ́ fẹ́ ká gòkè sallallahu alaihi wa sallam ẹ̀yin mùsùlùmí ò iṣẹ́ rẹ tó ń ṣe báwo ni ó ṣe gòkè ọ̀nà gòkè ọ̀pọ̀ ní òjẹ̀rí à òun náà ní wípé ọ̀gbọ̀dọ̀ lójú ọ̀gbọ̀dọ̀ ní àmánà tó bá ti ní àmánà iṣẹ́ rẹ lójú ti padà torí pé bá gbà àwọn èèyàn lójú láàrin ọdún kan tí wọn bá gẹ̀ẹ́sì ẹ nígbà tí wọn lójú ti mọ̀ pé àfíìkì ló ń jáde iṣẹ́ rẹ dáadáa àlùjáwù tẹ̀sílẹ̀ àmàlì ṣe yìí ṣe kó péré dáadáa àmánà ni. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tó gbé wàgbò lẹ́gbẹ̀ẹ́ wa òun náà ní wípé ká méjìlè àjàbàjẹ́dẹ́ ànábì sọ fún ara àdé òfin bá àti ìtajà ní ànábì àti sọ̀rọ̀ àti wọ̀sẹ̀lá. ó ní kọ́lọ́ bá bá ní kẹ́ àwọn èèyàn kan ọwá kan wọn ọwá sọ fún wọn pé náà ní ẹnì kan jẹ́ sí pé ìmọ̀ máa yí rọrùn bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ tàn fún. nínú àwọn mẹ́rin tó ẹ̀kọ́ máa yọrùn fáwọn èèyàn wọn náà bọ́ọ̀ bá tiẹ̀ sí nítorí ọlọ́run gan tó bá sí nítorí ayé owó ní kọ́sọ́mà tó sọ̀rọ̀ ṣe. àwọn tí wọ́n máa yé de one kọ́bọ̀ àbí one naira òun náà lè rìn tẹ́lù ní ìjẹ́ lórí tẹ́ rẹ̀ ṣùgbọ́n tó bá tẹ̀lẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ ẹ̀ ní pọ́ńdé kò lè gòkè gbà náà lọ́wọ́ bẹ̀rẹ̀ èèyàn one hundred one naira nǹkan lọ́wọ́ ẹ̀ ó sì one naira ó fi yá pé one hundred naira pèlè lè jọ jẹjọ náà. tọ́ba yá tọ́ba di one thousand. torí bí wọ́n ti fọ́ fún wa ti fọ́ ju gbogbo ilé ayé tọ́wọ́ di one thousand kí wọ́n rà lọ́jọ́ kan yóò máa jèrè kí yóò máa jèrè one thousand tọ́wọ́ di one million lọ́jọ́ kan yóò máa jèrè one million naira tọba ti jẹ kí nǹkan rẹ kó ti kíni kọlọ lẹ anabi wọn sọ pé rahimahullah kọlọrun bá mi kẹ ìwé ẹni bẹ anabi tàdúrà fún. kọ́ gbàdúrà ní láti ti tu báwo wá ní pé ó kúra yìí tẹ̀sán nínú àwọn nǹkan tí a gbọ́dọ̀ kí sára táàbù àlóbi ti yá lóríyà òun náà ní pé àwọn táǹsì yìí àwọn táǹsà tàbí táǹsà yìí àbí nǹkan táǹsì jáde yìí kárí wípé àwọn nǹkan àkókò àdéhùn tá a bá ti fáwọn tó ń ṣe ká máa pè tá àwọn wá sí lọ́dọ̀ wa ká máa pè àdéhùn wọn àkókò báyìí àkókò báyìí náà àkókò báyìí àkókò báyìí náà àkókò báyìí àkókò báyìí náà gbogbo àwọn nǹkan wọn yóò jẹ ká gòkè àyẹ̀yẹ̀ tó ọ̀yá tó wà lókè ṣáyé lómi ní ẹ̀yà àdìsòfò là ọlọ́lá ju owó tó wà nísàlẹ̀. gbogbo bàtúbà tó bá ti wá ń gbàǹtà lọ́wọ́ ènìyàn kánípa wà pọ̀ láti gbàǹtà lọ́wọ́ ènìyàn. máa ronú pé mo gbà ní o mo wà pọ̀ sí o ẹ padà jẹ ń jọ́ máa fún yàn. mùsùlùmí kí ló máa ronú báyìí. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò ronú báyìí. mùsàdá fẹ́ máa gbà náà ni. ọ̀fẹ́ gbà kú ni. ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àbọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn káwọn àwọn mùsùlùmí nìkan. ìròyìn wa ó náà ni mo fẹ́ gbà kú ni. ọ̀ sọ́kọ́ fẹ́ fún yàn sí èkú wọ́táfẹ́ máa gbà sí èkó láyé ń tẹ́ èsì mùsùlùmí tọ́tẹ̀ lé àgbà dada sọ́lọ́lọ́ bá wà ní. àdìyàdù náà yíyà ọwọ́ bá wà lókè káyọ̀rọ̀ ní àdìyàdù. àdúrà tá a máa ṣe níjọ́ lọ́jọ́ kájẹ́ ẹjọ́ máa fún yàn láti kú láyé. àdúrà tó ká máa ṣe. ọ̀yẹ́ ká máa fẹ́ lọ́n jẹ́ lọ́n já gbà kú. ẹlẹ́fẹ́ lọ́n já wọn gbà pẹ́. ó sì sàn mí ó sì fẹ́ ọ̀tẹ̀lẹ̀ súnà nẹ́bí bá nàbí gbé kalẹ̀ sallallahu alaihi wasallam. Gbogbo àti bàbá bá ń gbà nǹkan lọ́wọ́ àwọn ènìyàn tá a wà pọ̀ sí ká gbà ẹ jẹ́ ká máa ronú pé èmi náà sì fún yín. Káàtì máa rí pé mi ọ̀fẹ́ máa bá lè lọ, èmi náà fẹ́ fún yín. Bàbá tí wọ́n fún yàn ká máa bẹ́ lọ́n fi àfẹ́ máa bá lọ ní àfẹ́ dẹ́njọ́ máa gbà padà. Àlẹ́yẹ̀dọ̀ lọ́yà khayrun min al-yadi sufla. Àwọn àfojúsùn, èèmà náà jẹ́ wà nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam fún wa nìyẹn kọ̀fẹ́ ká jẹ́ ǹjọ́ máa gbà kọ̀fẹ́ ká jẹ́ ǹjọ́ máa fún ẹ̀wá wò kọ́jú wa lónìí wẹ̀fẹ́ rẹ wọ̀tún ẹ̀ wò sí ẹ mùsùlùmí ló ní fún yàn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí gbà o ká tẹ̀lé àwọn nǹkan tí ọlọ́run kan náà níbi wà yìí sallallahu alaihi wa sallam gbogbo àwọn tó sì le táwọn rò pé lè má wọn àbí àwọn rò pé fún pípín má wọn حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله استووا استووا صفوفكم فإن تسلية الصف لإقامة الصلاة الله أكبر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 هو الذي بعث في الأمين رسولا منهم يدعو عليهم آياتهم ويزكيهم ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من الناس إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم فينبئكم بما كنتم تعملون يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم المعاد فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انقضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين الله